pọ́npọ́n pọ́n là ó máa ta pọ́npọ́n. pọ́npọ́n ó máa ta. òtútù ibẹ̀ ta lòdù pọ́npọ́n là ó máa ta. kébékébé kébé là ó máa ṣe kébékébé kébé là ó máa ṣe òtútù ibẹ̀ ta lòdù pọ́npọ́n o ẹ̀yin ọmọ. ká ọ̀gá. ẹ̀ka rẹ̀ láì àjíbí. àdùpẹ́ ẹ̀yin dà àgbósálà tèmi ń kọ́ àbẹ̀ ẹ dá gbogbo ẹ̀jẹ̀ tán ni ẹ̀yin ọmọ. ẹ jẹ gbogbo kí ni tán ẹ sì bá mi ń bẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò kọ́ ọmọ rẹ ẹ ẹ mọ̀ dáwọn ọmọ lóun wọn làwọn ti jẹ gbogbo àgbo léyà tán agbanakí sì lolùkọ́ Yakub Kamil àti Adam làwọn ọmọ mi tó dáńtọ́nú èdè tájọ mọ́ da yín lárayá pẹ̀lú èdè Yorùbá lọ́jọ́ tòní ẹ mọ̀ bá wa ká lọ ṣé ẹ ti gbáradì fẹ́kọ̀ọ́ tòní ẹ̀yin ọmọ. àyíká lábala àkọ́kọ́ ètò wa tòní àwọn ọ̀rọ̀ tá a lè gbọ̀nà míì pè ní bẹ níbẹ̀ ẹ̀yin ọmọ só ti yá. ó ti yá. abẹ́rẹ́ òkìní. abẹ́rẹ́ òkìní. oríṣiríṣi onírúurú. onírúurú oríṣiríṣi. mọ́tò ọkọ̀. mọ́tò ọkọ̀. àga àkàbà. àga àkàbà. sánmọ̀ ojú ọ̀run. sánmọ̀ ojú ọ̀run. títì ojú pópó. bíríjì ojú pópó. bùgá. bùgá. dòrò. dòrò. tàbí ìfami. tàbí ìfami. ẹ káre láì ẹ fúnra yín ní àtẹ́wọ́. orí yóò kàn kẹ̀yìn ọmọ àti dábàlà kejì ẹ̀kọ́ wa tòní òǹkà yorùbá nísìn bẹ́ẹ̀nbẹ́ ẹ̀yin ọmọọṣẹ́ rántí ibi tá a fòǹkà yorùbá tì sí lọ́jọ́ sí. bẹ́ẹ̀ ni òǹkọ. ibo ni o. ọ orí ọgbọ̀n ẹ kárí láì ẹjá tẹ̀síwájú pẹ̀lú márùn tó kàn ṣe é ṣe tán. àṣìṣe ọ̀rọ̀. mọ́kànlélọ́gbọ̀n. mọ́kànlélọ́gbọ̀n. méjìlélọ́gbọ̀n. méjìlélọ́gbọ̀n. mẹ́tàlélọ́gbọ̀n. mẹ́tàlélọ́gbọ̀n. mẹ́rìnlélọ́gbọ̀n. mẹ́rìnlélọ́gbọ̀n. márùndínlógójì. mọ yín pé bí ata kẹ̀kẹ́ ra mọ́tò ẹ̀yin ọmọ èyí akọ́lónì ẹ̀ gbọ́dọ̀ fi jẹ̀kọ tọ́ ibi ìletò wa tòní parí sí ìyókù tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára èdùà àní fi yín ṣàwátì àwa náà ní dẹni àwátì ó dìgbà kan náà ṣùgbọ́n ká tó lọ ẹ gbàgbé pákọrin álùlù àjò ẹ̀yin ọmọọṣẹ́ ẹ ti gbáradì fúnjó. ó yá ẹni ìṣó.